shut it down. was in the battlefield that time kama ń ah it's not easy the whole thing is easy <laughs> ṣé ọtí o fíìmù amẹ́ríkà kí ọmọ ya ìbọn kan mi déédéé jàdìtú jáde ìbè kàn jáde o. yàrá yẹn. kí ló ń jẹ bẹ́ẹ̀. all right that's that. okay ọmọ mi dà. ó ṣeré bọ́sì tà ń okay bí n tètè máa lọ́ngbà all right the market. Yeah. it's not like that sọrí lójú ogun nígbà ẹni náà ọ̀rọ̀ ìpínlẹ̀ wíìsì You gba yunifọ́ọ̀mù yìí. ok bẹ́sí. ah wọn dẹ ẹni gbogbo rẹ. kí ló lè iná kí ló dánwò kí ló ṣe iná. Ah, ṣébi àti small madam <laughs> ah, we are happy. báwo ṣe kúrò lára mommy Jerry? Kill kí lórí ibùtọ̀ ṣe pẹ̀lú ọmọ mi àmì ní conversation ni. irú conversation ò sì jàtijàti wo nìyẹn wo tó bá fẹ́ kọ́ lọ́n bá yìí láyé jẹ́ má bá yé ọmọ mi jẹ́ o má bá yé ọmọ mi jẹ́ o má jẹ́ kí irú ìwà àti ọmọ mi láyéláyé tó bá fi kúrò ní ilé iṣẹ́ ó ti gbé báyìí ó yá you go inside now if I slap you you will see star go inside. shut up shut up kí ló ṣe pẹ̀lú ọmọ mi ń ta misunderstanding lásán ni o. kí ẹ máa bàjẹ́ misunderstanding. Òkè Mẹ́sì oh. tó bá fẹ́ ṣe orí ibú tó fẹ́ ṣe orí ibú tó tẹ ò fẹ́ ṣe orí ibú má jẹ́ kí ríwọ àti ọmọ mi pọ̀ mọ́ láyéláyé pẹ̀lú gbogbo òṣì tó gbé sọ́wọ́ yìí tẹ bá ti mú tí yóò tọ́ ẹ bẹ̀rẹ̀ sí máa máa fọ́ gbọ́mọ lọ́yàn ẹlẹ́ àjọsọ aṣọ fún ẹ bẹ̀rẹ̀ sí máa abuse ọmọ má bá yẹ ọmọ mi jẹ́ o má jẹ́ rí ẹ pẹ̀lú ọmọ mi mọ́ o. madam ṣẹlẹ yàrá yẹ kí mo. pẹ̀lú òṣì lọ just keep quiet shut up. inspiration náà ni. shut up idiot ṣó lẹni tó gbà ẹ síṣẹ́ ni màá lọ fẹjú ẹ̀sùn náà ìwọ ọ̀dẹ̀ òpònú jàtìjàtì ìwé mélòó gan ni wọ́n fúnra rẹ̀ kà tó sọ pé fẹ́ máa kọ́ ọmọ mi níwèé inspiration òṣìwò ló ní ìwé ìwé ló ka ìwé ìwé òpònú òpònú ara ìwé mélòó ló kà ọ̀dẹ̀ òṣì àgbẹ̀yẹ rí bó ṣe rí dàgìnì dọ̀rọ̀ má jẹ́ rí ẹ pẹ̀lú ọmọ mi ṣe ti gbọ́ má kọ́kọ́ lọ fẹjọ́ ẹ̀sẹ̀ tó gbé ẹ̀sìn ṣẹ́ náà ìdí ọ̀tún. ní àgùsífù nínú gbogbo wọn ká mẹ́sàn-án bẹ́ẹ̀ ayé ọmọ mi ní conversation ọ̀yàn mi sọ yìí mòmí àbùsì ọmọ ṣé ọmọ yìí ti lọ́yàn kan yàn án tó tàbùsì rẹ̀. n y ɔ n y ɔ mi mo gogoro n Check, check. dìdì bínú. mi ṣe ní bínú ṣé ẹ̀ẹ̀ka mi sì ni àbí mi jẹ́ nǹkan kan lọ́wọ́ yín lẹ fi dá mi dúró látàárọ̀. má bínú tó bá dẹ̀ wò dáadáa àwọn ìrìn àjò tí mo ní lọ ara wàhálà àti ẹ náà ni torí tí gbogbo ẹ bá ṣe jọ̀mjọ̀m àjàbọ̀ sọ́wọ́ wọn náà. ó dáa tó bá jẹ mo gbà yín gbogbo nǹkan tẹ bá ṣe a máa yọrí sí dáadáa fún yín so báwo ni. o fáìn ju dánú lọ kí ló dé. iṣẹ́ ọlọ́run ọba ni. ọlọ́run máa ṣe mí lóore o ṣé pé èmi ni mo ní mọ́tò yìí. ẹ̀yin lẹni mọ́tò tẹ̀lé rí ìtẹ̀sẹ̀ra yìí èbúté ayọ̀ lẹ máa wá dé o. lágbára ọlọ́run ẹ̀ ní fi ní accident. Yeah. ló ṣẹlẹ̀. ọdẹ i'm fine so báwo wà ní báyà bí. Hmm. jẹ́ a máa lọ sókè torí mi ò fẹ́ pẹ́ǹtà lé ní iye o. kí ló dé oh. ṣé kíákíá ni. mi fẹ́ bẹ̀rù mi ta. ṣe rí ẹ̀yin ọkùnrin tẹ bá níyàwó lé báyìí hmm. mi kì í láìkì máa déètì yín because ẹ máa máa sọ pé ìyàwó mi ìyàwó mi mo ò kì í láìkẹ. èmi tẹ wà lọ́dọ̀ ṣé mi ò ṣe léyìn mi tó lè fún yín ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ ní bẹ̀rù ìyàwó lẹ́yìn ó dà nǹkan tó dáa jù ni pé kí wọ́n máa fọwọ́ fáwọn tó wà nílé náà gbogbo tí wọ́n bá dẹ̀ ti ṣe kí wọ́n máa fọgbọ́n ṣe é ìwọ ìjẹta jẹrẹ àwọn kan ló sì bá mi bẹ̀bẹ̀ kan tó kẹ́rù mi wọlé padà mi ò tún fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. bẹ́ẹ̀ sọ yẹn gan ló dá alálùbáríkà ọkùnrin ló máa ń níbẹ̀rù ìyàwó ilé ẹ̀ èmi náà fi rú ẹ̀ tọrọ. kẹ́kẹ́ díẹ̀ máa wọlé lọ. Ah, ah, díẹ̀ oh, ẹ ò tí ì lè wọlé bẹ́ẹ̀ yẹn náà mm bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó fún yín ní nǹkan tẹ máa mu tí ẹ máa lè ta bọ́nbọ́nbọ́n tẹ máa lè là mí mọ́lẹ̀ lórí eré. gèdè yẹn lákọ ni mo wà bí ìbọn ẹ tí ò mọba ló ń fọ bá ń ṣeré kò ṣẹ̀dìgbà tí ń bá mú kankan rárá olúwa dá mi pé olórúkọ tèmi ní orí ni ah náà wo ló bí ọkẹrẹ. tó bá jẹ́ pé lórí lẹ́bùn yẹn ni o má fi bá mi ṣeré o inú mi tiẹ̀ ń dùn gan pé wọ́n gan fẹ́ lọ test mọ́tò tó ra o torí tí wọ́n máa ṣàkí tó bá ṣàrajà ó ṣàyẹ kó wọn ru ọjà tó ń fẹ́ kó o lé wàá ròyìn fún mi fún ara ẹ̀ bọ̀ máa ròyìn fún ọ̀rẹ́ ẹ̀ kankan o má jẹ́ wọn máa lé mi káàkiri o. a ní í ṣe mi ẹ ti lẹ́nu jù tá a bá dórí eré máa pa yín láyọ̀ máa pa yín láyọ̀ jù bọ̀ ẹ má yẹ ká sọ́ọ́ nígbà yìí ẹ jẹ́ ká lọ ọlọ́run ṣáà má jẹ́ ló gbóyàn lọ́rùn. ilé náà tó mèrè ṣe dáadáa ó kò ká ṣe dáadáa ó yọ ọmọ ìṣe dáadáa. kẹ́ńkẹ́. èmi nìyẹn o. kẹ́ńkẹ́. olúwa bá mi tó ètè mi nìkan ṣoṣo. lẹ́nìí ò ga ẹlẹ́gbẹ̀ẹ́ wa last. ẹ dúró náà ẹ má ti bọ̀ ṣọ̀rẹ́ yìí. mo ti dé oṣù. ó lọ́rọ̀ ọkọ tí mo fẹ́ bá yọ sọ̀rọ̀ kó tó máa tú aṣọ a máa ní láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó mi because ká tó máa bá eré àníyàn wa lọ máa ń gbowó mi before anything. Kẹ́mi. yes love. ewu ló fa ti tọrọ owó nísìnyí mo fi pé mo fẹ́ràn ẹni pé mo fẹ́ràn mi pé tí bá dẹ̀ fún ìwádìí gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀. Bámidélé kò ní ìdá fún fẹ́ kí ló ń jẹ́ fẹ́ ṣé mo ní mo love ni o like me? o dẹ̀ fẹ́ gbaṣọ lára mi so kàdé tó máa béèrè àníyàn lọ mo ní láti gba owó mi business mi nìyẹn lọ i love you so much. kí ni jẹ́ abẹ̀rẹ̀ láti bí. ẹyìn ah! ó máa sanwó ẹsẹ̀ tó fọwọ́ kan yẹn o ò tí sanwó mi ò fọwọ́ kan mi lẹ́sẹ̀ fún mi ní four hundred thousand iye owó tí mo fẹ́ gbà nìyẹn. mo ń ṣe ẹni tí mo fẹ́ sílé ní ṣùgbọ́n kàgàn kò béèrè four hundred thousand lọ́wọ́ mi rí kí ló dé kí lẹ̀ ṣe mi kí ni gbogbo kí ló jù ah, ah, ah, ṣé o fẹ́ bá mi wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó bá mẹ́gbà tó fi lọ́mí kó tẹ́ mi lọ́rùn ju táìmù tó ń béèrè four hundred thousand yìí lọ lọ́wọ́ mi bígbà tó fẹ́ dájú mi ni kí ló dé lásìkò tí mo wáyé tó yẹ kó mo fẹ́ máa ràn ju orúkọ ara mi mọ́ lọ ṣáà ń béèrè four hundred thousand naira tó o béèrè nígbà táwọn níta gbangba. ọ̀fọ̀ ni iṣẹ́ tèmi ni business tí mò ń ṣe ni hmm. so tó bá ti di ọ̀rọ̀ báyìí nírúbi ta wáyé mo ní láti béèrè owó ni hmm mi ì lè béèrè irú ẹ̀ níta gbangba tá a bá wọ rúbi tọ́ba ni máa béèrè. ajé o ẹ ta o ajé o. mo ti nà ní ẹni. mo nà ní ẹ ah, kó má dọ̀ṣẹ́ mọ́ mi lọ́wọ́. ikọ̀ ọ̀rọ̀ ajá ah, kó má dọ̀ṣẹ́ mọ́ mi lọ́wọ́. tún padà rí. ilé ìtọ́jú ló bí ọlọ́pàá ìdìmọ̀ ta. kí ló ṣe yín tẹ̀ ń gbọ́ òbí bébí? ẹ̀yin ọkùnrin ẹ̀ máa ya wèrè gan o ẹ̀yin ọkùnrin ẹ̀ kì í ṣe èèyàn ṣe bó ti rí o ti mọ orú èèyàn tí mo jẹ́ olórí burúkú nìwọ ọmọkùnrin yìí o aláyé bíbàjẹ́ èèyàn nìyí o kí ló fi mí pè náà jẹ́ kí wá sọ fún ẹ ó ti ṣí obìnrin fẹ́ o ó ti ṣí ọjàrà ó ti wá gun igi ẹlẹ́ra gúgi gúgi ẹ ó ti ṣí o ìwọ olórí burúkú ọmọkùnrin èmi èmi ìṣẹ́ tó bí ẹ lọ́mọ ṣàdíà kò tó bẹ́ẹ̀ kó gbé náà wojú ẹkùn mi ara máa pa ẹ̀ ní ó máa pa ẹ̀ ní mo sọ olórí ẹ̀ sọ ò lè máa gbọ̀n bí bébì olórí burúkú ọkùnrin yẹn sún ó sún idiot. kó wá máa gbọ́ o ẹ̀yin ọkùnrin olórí burúkú olójú kò mú kò lọ ẹ níyàwó tí yín lé ẹ máa da àwọn ọmọge tó wà gbòòrò ẹ máa dà wọ́n láàmú olórí burúkú ara ẹ lẹ́ẹ̀kan ló sọ pé òun nípẹ́ lọ lé o my wife èmi ni useless woman tó kàn lè wá ṣe balabala fún tó kàn lè wá lù mí jìbìtì kọ́mú fún ọ̀dọ̀dọ̀ òde fún mi jẹ́ kí wá sọ fún ẹ owó yẹn kì í ṣòwò mi mọ́ mi ì tún jẹ́ mọ́ oúnjẹ ìkàsẹ́ ní fún mi one million naira one million naira bí mo sọ yẹn ní owó tí mo máa gbà lọ́wọ́ ẹ̀ kí wá ṣe owó yẹn nìkan o pẹ̀lú iṣẹ́ àṣekára ni kí ló dé oya sú iná máa ju ẹ mọ́bi tó wà yẹn ni mo máa pè é ní aago méjìlá ọ̀la tí mo bá ti pè é wọn ò bí ìyá láìyá ẹ̀ pọ̀nípọ̀rí sàdí àti ìyá tó bí ẹ lọ́mọ kó má dà mí lóhùn tí bá ti pè é kó kíákíá kó wá bá mi àti pé tó bá bọ̀ one million naira mi kò fà á lọ́wọ́ báyìí ni kó wá múra iṣẹ́ tó fẹ́ wá ṣe ṣó ti gbọ́ iná máa jí o ẹni ìwọ olórí burúkú ìkan tábà máa sọ lọ tó bá ṣe tọkàn lè má padà sórí iṣẹ́ yẹn mọ́ ẹ̀yin ọkùnrin tó yẹ pé nǹkan tẹ̀ wá lára obìnrin lẹ máa máa wá kiri tábà ti mú lẹ́ẹ̀kan ẹ sá ni ikú máa pa ẹ̀yìn kúlẹ̀ káwọ̀ ẹ̀ sórí ó yá bọ̀dá lójú kò mọ̀ lọ òun ojú àlòjú rí bọ̀dá lójú kò mọ̀ lọ ṣe bójú yìí ti já ṣe bójú yìí máa ti já ṣìnà yìí ti pọ̀ jù òun ojú àlòjú rí. you? Ha! So, oh, I know Lela take all the bone me butter. Eh? What have you been doing? I'm sleeping. Sleeping? Lost on go go. Ah ah. You're supposed to be reading, woman. Ah ah. Sleeping is my hobby. Eh? Hobby, hobby, don't sleep. Reading should be your hobby, okay? Mm-mm. I love you reading. really nice. Mm. You look like you. Ah, I'm big Àǹtí mi, bí ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn, Eh, mo ní àwọn teacher kan tó lè wá máa coach baby mi lè and they are very good as in extremely good So yẹ pé tó bá coach ẹ̀ lásán gan inú yín gan á dùn àmọ́ nǹkan tí mi ò tí find out ni pé mi ò mọ owó tó máa ń gbà wọ nǹkan tí mo lè jẹ́ kẹ́ mọ̀ ni pé they can come from anywhere to come and coach her. dúró ná à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ ń sọ àwọn àwọn ṣé bí èèyàn kan péré náà la máa gbà bí kò yé mi nǹkan tó ń sọ. Ah, àwọn méjì ni èmi kàn máa dàbí ọgbọ́n màá mú wọn màá ní pé ah, ẹ wọ ẹ wá o ẹ jẹ́ ká lọ kí big star mi kan tá a bá ti dé ẹ̀yẹn ti mọ̀ nǹkan tí mo ṣe mú wọn wá ẹ kàn máa wo ìtẹ́fẹ́ náà àwọn méjèèjì tá a bá ti mú ẹ̀yẹn sọ fún mi a máa bẹ̀rẹ̀ iṣẹ́. sori nǹkan tó concern mi níbi ṣe wáyé ni ẹni tó máa coach ọmọ ẹ tó máa improve gbogbo èyí tó kù iye tó bá fẹ́ gbà agbára Ọlọ́run ká. nǹkan tó jẹ nínú gbòòrò nǹkan tó tẹ̀ sọ fún mi lọ lẹ́ǹkan kí ni wàá fẹ́ ṣe sí báyìí. I think I'll go for the red dress wàhálà ẹ̀ ìyẹn náà wà òkè. kẹ́hìndé olè ńlá ni ẹ kí ló dé tó ní olè ńlá bíbá. amrọba tí ò bíbọn ni ẹ mi ò ṣe amrọba bíbá wọ báwo ló ṣe ṣe ó dáa náà bí mo ṣe ṣe o mo kàn lọ bá mánéjà ni mo dẹ̀ sọ fún wọn pé mánéjà o as usual mi ìfẹ́ kéèyàn kankan wọ ìgbà entrance ọ̀nà yẹn kọjá kó fún mi ní thirty minutes ó dẹ̀ mọ̀ pé kò lè kọ òun ó yí ẹ̀ náà ó yí ẹ̀ ah mo dẹ̀ sọ́rí ẹ̀ mọ́ ibi gan takú tán ni mo dúró ni pé irọ́ o. ìgbà tí wíìlì ẹ̀ wá ń bọ̀ nǹkan. sori ńgbà tí Jagunlabi gan ń bọ̀ látòkè gan báyìí mo dúró tán ni àlùjọ̀nù dúró ni spirit tó lágbára látòkè tó ti ń bọ̀ ibi kan ti wà lákọ̀ pé ó dáná ghost ń dúró díẹ̀ bí. ó kàn ń bọ̀ báyìí mo gara tán ni tó kàn máa rí mi báyìí ayé lágara ni gidigidi lèmi gan bẹ̀rẹ̀ sí heart fún ṣé wàá rí ọmọ tó wà ní reception yẹn olórí burúkú ló fẹ́ jáṣẹ ó kàn ń rànjú báyìí ó kàn ń rànjú ó yẹ kó jẹ́rìí mo kàn ránjú mọ́ báyìí ó sáré jù ah, ṣoré mi náà òkè tí mo wà yẹn mo ṣàǹgbàdùn ẹ̀wọ̀ náà ìwọ náà bá mi dèṣẹ́ kẹ́hìndé tó lórí burúkú ẹ̀ máa wọlé padà báyìí mo gan ni eh? èmi náà wàá fi yọ sí oh, mo wá ṣe bí àwọn sẹlẹsì àwọn ẹlẹ́mìí tó ṣe gorí òkè tó fẹ́ sọ́ka. báwo ló yẹ ṣe ó fọ́ ni a ní mo ṣe bí àwọn ẹlẹ́mìí tó wà lórí òkè oh, sórí tí wèrè ẹ̀ máa wọlé báyìí mo fún ni èpè ní oríṣiríṣi èpè oní tiẹ̀ ti bàjẹ́ eh? ó ti ṣọjà ra ló bóbó yìí ya wèrè gan o. àbá wèrè ni. manamu tó tọ́ láyé yìí ó sì. èmi gan kí pọ̀nrí pọ̀nrí ìyálà ìyá ẹ̀. ṣé wàá fẹ́ gbọ́. Eh. kéde bóbó yìí ti wọṣẹ wa. àní owó dà. ẹ ń de òde pariwo owó owó dà mi ò gbowó yẹn lọ́wọ́ ẹ̀ four hundred mi ò gbà á. kí wàá ní gbogbo àtẹ̀mí wa jà sí. Mm. <laughs> ó dẹ̀ ẹ kò mọ̀ o Táíwò ó yẹ kó mọ̀ mí ó yẹ kó mọ̀ kejì ẹ̀ ìgbà tí mo gba síwájú tí mo gba sẹ́yìn tí mo fún nípa tó dá tó ṣubú sílẹ̀ tó máa ń bá lẹ́nu oye tí n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ one million ni. ẹ jọ ẹ owó yẹn dá kẹ́hìndé má farabalẹ̀ bọ́bọ́ yìí gbowó wa bọ̀. níjọ o. ó ń gbé bọ̀ lẹ́nu sọ́la lọ́la ilẹ̀ tó máa mọ̀ ẹ̀. wà láìta bá máa mú aago méjìlá sí twelve thirty ó máa wọnú ilé. wo wèrè tá máa ṣe fún wọn wọ́n máa gbà lọ́wọ́ wa. wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. ẹyọ ọkùnrin ẹ máa gbà lọ́wọ́. òun ṣe jẹ́ pé every time ti bá wà mí kí n bá mi ò bá kí ló ṣẹlẹ̀ ṣé kò sí problem ṣá. ọ̀rẹ́ ẹ lẹ sọ bẹ́ẹ̀ yẹn tó bá ti lè kúrò ní láàárọ̀ báyìí ó tún dalẹ́ kó tó wọlé the funny thing is that aago tí ò kì í jẹ́ aago kéékèèké as in kò ní wọlé ní seven o'clock bí àwọn aago kéékèèké bíi twelve bíi one lóru ló máa ń oh, wọlé. ó máa ń busy gan ni. busy òṣìwò òun nìkan ló ń ṣiṣẹ́ ni hmm. ṣé òun nìkan ló ń ṣiṣẹ́ ni àwọn ọkùnrin tó máa kúrò ní seven o'clock tó máa dé ní six yẹn ṣé àwọn èèyàn ń ṣọkùnrin. òkè jẹ́ ń bí ẹ léyìn ṣé ó máa ń wálé wá sùn. Mm, tó bá délé bó ṣe léètò ó máa ń jẹun. ó máa ń jẹun o ó tẹ̀lé má jẹ púpọ̀ ni. ó dẹ̀ ń ṣojú ṣe gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí ọkọ àti lọ́rọ̀ owó àti tóbi bẹ́ẹ̀dì. ọ̀dà mi ó jẹ̀bi ṣé kìí ṣe ẹ̀tọ́ ẹ̀ ni tí ò bá ṣe ta ló fẹ́ ṣe ah, kó má ṣe ẹ̀yin obìnrin gbà ó lóyún tó fẹ́ mọ òwe let me tell you something àbúrò mi ló jẹ́ o advice tí mo lè fún ẹ òun lélẹ̀ look ó ń ṣiṣẹ́ lọ ni. Mm-hmm. yes má lé ọkọ ẹ síta o. iṣẹ́ òṣìwò ló ń ṣe ṣé òun nìkan ló ń ṣiṣẹ́ ni àwọn tó kù tí wọ́n responsible tó yẹ pé tí wọ́n bá ti ń kúrò nílé wọ́n máa ń tètè padà sínú ilé yẹn àwọn èèyàn ò kì í ṣiṣẹ́ ṣùgbọ́n gbaṣẹ́ lásòrò kì í tó fi kò tó wò. má lọkọ síta ọkùnrin pọ̀ ń ta. bọ́dá mi ẹ wo ẹ fọ̀rọ̀ tiẹ̀ àmọ́ ń lọ̀rọ̀ títí tẹ̀yìn how far ẹ̀bá Fayọ̀mídé. àwa ó mà wà ń bẹ́ẹ̀ a I should be alone. but mọ́mí ẹ̀ a gbé session. Only on ní òun to get uh, private teachers Oh, nínú nice nínú nice You know, nice. máa tún máa my táwọn ọmọ yẹn bá ti pọ̀ ju class at times àwọn tíṣà wọn ò kí ń ráyè wọn lóòótọ́. wo wo má jẹ́ ká tọ́ra I was not kàwé I wasn't born with a silver spoon. But generation. My bọ̀dá mi ẹ bẹ̀rẹ̀ nìyẹn jàre ṣé mo I'm ìgbà títí yẹn ó ti yàtọ̀ sísìn. mo ti gbẹ ọpọlọ yẹn ṣáà kì í yẹ ló fi jọ torí ọpọlọ tèmi ò. Ah, ah, kílẹ̀ ah. máa sọ máa sọ nǹkan tẹ sọ yẹn máa sọ fún yẹ o. sọ fún. máa ń dẹ sọ fún kólódò nìyẹn o. ṣé wàá fẹ́ gba nínú ọ̀nà mi ni. <laughs> ọlọ́run ṣáà máa fi gbogbo èyí lágbára ọlọ́run owó yóò kúkú ní ìwọ. àmì jésù. pẹ̀lẹ́kùjọkọ̀ so tí mi kọ́. ẹ̀wọ̀n ni. tí mo bá ń sùn náà. àbùdá mi ah stop ẹ jàre. ní ìlú wo. àbùdá mi ń mú èdè jóná. ó ṣáàtì dá wa dáadáa. yẹ́mi sí bọ́rọ̀ rẹ̀ mi ṣe jẹ́ nìyẹn lórí ọ̀rọ̀ èmèrè òṣèmèrè tó sọ yìí o àmì mi ti mi wọn bá kíni mi mi ò mọ̀ pé mi mi mi kálá nù èmi ò ní gbàgbọ́ pé èmi rè kan sí kíni kan èmi rè kan. ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ ṣé o ò ní gbàgbọ́ nǹkan tí ọ̀rẹ́ ẹ̀ sọ ni àbí o ò ní gbàgbọ́ pé èmi exist èmi ò fẹ́ nígbàgbọ́ pé bí èmìrì kankan exist àbí èmìrì eh, kan dá láàmú ẹ̀yà yẹ̀sí right reception. yẹ̀sí yàrá kan lójijì à ah, ah, ní civilized world yìí ló ń jẹ bẹ́ẹ̀. ní sùúrù ṣé bí wọ́n tẹ̀sí tún dàgbà jùlọ àwa ẹ̀ lọ ṣé pẹ̀lú bó ṣe dàgbà tó èmi ló yẹ kí n máa sọ fún ẹ pé èmìrì exist lóòótọ́ sórí èmìrì exist dáadáa jẹ́ kí n sọ fún ẹ oríṣi ìpele mẹ́ta lèmìrì èmìrì omi wà bẹ́ẹ̀ ni torí ta ṣe wà bẹ́ẹ̀ ni èmèrè ọ̀gẹ̀dẹ̀ wà ṣé o wá rí bí àwọn èmèrè ṣe pọ̀ tó yẹn àwọn kan wà lóòótọ́ tó ṣe wípé wọn ò mọ̀ pé mèrè ni wọn bọ́tí mèrè ni wọn ṣó ti yẹ ṣó wá rí àwọn tó mọ̀ yìí pé mèrè làwọn yẹn àwọn yẹn gangan gangan gangan náà burú jù wọ́n burú ju àjẹ́ ọ̀tà lọ yes wọn ò kì í gbọ́ wọn ò kì gbà tó bá jẹ́ ìyá wọn ló fẹ́ block ways wọn wọ́n máa mú ẹ̀mí ìyá wọn kúrò lọ́nà ni wọ́n burú gan o tí ó bá ní anybody tó cross the path wọn wọ́n máa ensure yìí pé nǹkan tó fẹ́ ṣe fún wọn máa ṣe fún kò dẹ̀ sí ẹnikẹ́ni kò sí babaláwo kan tó lè dá wọn dúró níbi tí wọ́n burú dé ṣòǹgbọ́ kò sí babaláwo tó lè ṣiṣẹ́ mèrè àwọn tó bá burú tó mọ̀ pé mèrè làwọn yìí kò sí babaláwo kan tó lè dáwọ́ léṣe wọn ibi tí wọ́n sì lè ṣiṣẹ́ àjẹ́ tán lè ṣe toṣó wọn ń fọwọ́ kan ṣe mèrè because babaláwo tó wá fi ẹ̀ fi ẹ̀mí ara ẹ̀ tó fẹ́ fi wéwu nìkan ló máa ló ń fẹ́ ṣiṣẹ́ mèrè àyè ìyẹn tó bẹ̀ yìí tó bá mọ̀ wípé èmèrè lòun ni o wọ́n ti sọ pé kò sí mèrè ah má lọ sóhun táyé òní bàjẹ́ jọmọ fọlọ́ Elédùmarè bẹ́ẹ̀ ṣàánú mi kò ṣàánú ọmọ mi ṣó ti ẹ̀rí gan ọ̀rẹ́ ẹ tó ló ń tó mèmèrè tó ń tó jẹ́ kí ṣòro èmèrè bá ẹ yẹn má advice ẹ pé kó tiẹ̀ rọra ṣì jìnnà sí díẹ̀ nà sìn ah ṣì jìnnà sọ̀rọ̀ ẹ yẹn o because tí ọ̀rẹ́ ẹ yẹn bá bẹ̀rẹ̀ sí ní lọ ṣe yamayama tán dẹ̀ ṣì ń rí ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n máa believe pé wọ́n ló ń kọ o tán bá fi ọ̀rẹ́ ẹ lẹ́tàn wo wọ́n máa padà sórí tiẹ̀ ni ṣó dẹ̀ mọ̀ pé mi ò lára ó mo rí bí mo ṣe rí o ti rí bí mo ṣe rí o fi ọlọ́ Elédùmarè mo fi bẹ́ẹ̀ o ìjẹ́mìrè burú gan o ó burú ju kí ìlú méjì kọjú síra wọn lọ ìjẹ́mìrè burú ju pé kí olúwo ìlú kó dojú ìjà kọ ìlú lọ ìjẹ́mìrè burú gan o. ṣé ah. tí mi ò wá bá mi báyìí. kí ni tiẹ̀. ṣé tí mi ò bá mi. ṣùgbọ́n ọ̀rẹ́ ẹ̀ ló sọ wípé ó mọ èmi rè rí. ẹni tó bá ti kàn ọ́ rẹ̀ mi ti kàn mí. kò tí kàn ẹ́ kò kàn ẹ́ òun ni mo fi sọ fún ẹ pé kò sì tètè yẹra fọ́ọ̀rẹ́ o èmi ò lè sáré èmèrè o èmèrè burú gan o. ọjọ́ kàn ẹ́ o èmèrè burú o èmèrè burú o. Ah, tó lè ní bá a sá lọ sí amẹ́ríkà nǹkan. amẹ́ríkà <laughs> àgbàdo ẹ̀ ń ṣòro bí èwe àjẹlé ẹ̀ ń ṣòkòtò òun sá lọ Kaduna ibo lójú ẹlẹ́yẹ ò tó èmèrè wá burú jàjẹ́ lọ sórí tí wọ́n bá fẹ̀gbẹ́ kan ògiri báyìí wọ́n mọ ibi tó wà wọ́n á dẹ̀gbẹ́ ẹ̀ amẹ́ríkà nínú ọ̀rọ̀ ilẹ̀ yìí fún òde ìjọ nítorí ọlọ́run ó ti ọ̀rọ̀ yìí ti ń bọ́dà ẹ̀jọ́. èyí sí sọ́dọ̀ tó fún mi báwo ló ṣe mọ gbogbo nǹkan báyìí àbí mèrè nìkan. obìnrin ni mí ó dẹ̀ mọ̀ pé tá a bá ti ń bímọ oríṣiríṣi làwa náà máa ń gbọ́ kíyàn lè wà careful ẹ èèyàn nílè lọ tẹ ẹni tí ò yẹ kó tẹ ìwọ dàgbà jù mí ló yẹ kó mọ̀ jù mí lọ náà jọ má sun mímèrè jẹ́ mi rí o dáa o ìjẹ́ mèrè ò dáa o. today àwọn náà wọ́n ti kọ́ àwọn ọmọ èèyàn jàǹkànjàǹkàn gan as in she is very good at what she is doing. ṣẹ̀ṣẹ̀ rí mi àwọn ọmọ senators àwọn ọmọ honourables àwọn tèmi máa ń kọ́ nìyẹn. èmi náà rí bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí ẹ ní láti sọ fún mi pàtẹ́sẹ̀ yín gan lásán ó ti explain wéyàn tẹ̀ jẹ́. Oh. ẹ wo madam tí n bá bá yín handle ọmọ yín ẹ̀yin gan máa like it because I have enough experience from primary level to university level really. yeah madam ẹ má gbàgbé ṣe mọ̀ pé training ọmọ olówó ó yàtọ̀ sí tálíkà bẹ́ẹ̀ ṣe máa handle àwọn méjèèjì ṣe mọ̀ pé iye ọ̀tọ̀ọ̀tọ̀ ni <laughs> mo tẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ ní láti sọ. Eh. Eh, ẹ pẹ̀lẹ́ ẹ eh. wò ẹ má bínú ṣẹ́rí ọkọ mi ò sí lẹ́sìn mo dẹ̀ lè make any decision lẹ́yìn ẹ̀ máa fẹ́ kó dínà kí n lè sọ fún so màá lè gẹ̀bà sí nǹkan tó bá sọ àmọ́ ẹ̀ níbí màá ní láti take pictures yẹn because mi ì mọ bí ṣe máa máa describe yín fún so that tó bá rí pictures á lè mọ nǹkan tó máa sọ tẹ́ bá mind ẹ jẹ́ kí n take pictures yẹn. all right. <laughs> are you okay? bàtà yìí ọ̀wọ́n dáadáa. ok ma. ya ẹ ṣe gbọ́. madam ṣe mind. yes ma. <sighs> Um. <sighs> That's okay mo fẹ́ kó flow dáadáa ni kò sí pọ́nlẹ̀. bá rí reaction ọmọ ẹ láàárọ̀ yìí ó fẹ́ pa mí ni tó bá wà mẹ́ ìṣèlú mama rò lẹ́lẹ̀. Ayọ̀mídé and I trust her no she's big. Ah. Um, the second person really. Okay, okay. Mm-hmm. Eh, but sincerely, um, uh, stature your matter. Nǹkan tó important ni intelligence. Ó bá àwọn méjì sọ̀rọ̀ kí ló fi. Ṣé o the slimmer one yẹn? pẹ̀lú gbogbo nǹkan tí màá tẹ̀jọ sọ lé mi ó dà pé ó máa bẹ́tà kíkà fún trial mo dẹ̀ ti sọ fún wọn pé concern mi ni kọ́mọ yẹn ṣáà improve ó ti sú mi. ṣéde mi mi ò lè wait ọ̀rọ̀ Ayọ̀mídé máa ń fún mi ní sleepless night I'm telling you I don't know what the problem is I just don't know. no mo but mo kọ́ náà máa ṣe ètò ìdáṣà. Ah, torí mi you know now when I was in school. kí ló ṣẹlẹ̀. Ah, èmi mọ̀ wí gan bóyá wọ́n ló wá. ẹ ṣọpẹ́ mi ni mi mọ̀ wí tí n bá mọ̀ wí o máa fẹ́ mi ìwọ máa rí mi tó máa ló máa fẹ́ mi. màá mọ ìgbà tí màá correct english ẹ. níbo ló ti ń correct. ah má parọ́ má correct èmi èmi o rọ́bà bá làárọ̀ ló fi yẹn ah, pa. ah ìgbà tó yẹ kó lo east wa máa lo west. èmi ìwọ náà mọ̀ pé rọ́ ló fi yẹn pa ìwọ mọ̀ pé rọ́ ló fi yẹn pa. so Ayomide in each of the following questions a word is missing. Choose from the words, given the one that most suitably fills the space. Do you understand what I'm saying? Um, bed and bedroom, cooking stove and dash, veranda, kitchen, sitting room, corridor or balcony. What's the answer? Ah. Okay. Leg is to walk, wing is to dash. Chicken, run, clap, fly, or bed? What is it? Ayomide. Hey, madam, báyìí. Iṣẹ́ èlò gan-an gbàgbọ́ sí mi gbogbo ilé ìdè. Maybe you don't understand. Ayomide. ṣorí Nani, Oya, yàtọ̀ sí tútọ̀ o, tíṣà ni mí, mi ò ṣe childminder, mi ò wá tọ́mọ ń bí. Ṣé ò ń gbọ́ mi? Kí ló dé náà? Tá bá dẹ̀ sọ gbogbo ẹ̀ fún ẹ náà nínú kò pòṣe àbí kò má sùn, ọpọlọ ti kú a tún gbìyànjú àti bẹ́ẹ̀ jìnnà ò ní fèsì sí tàǹsọ Buhari tó jẹ president lẹ́ni ṣé ọmọ orúkọ tíjà ẹ̀ ni tó bá tó tó bá ṣàṣeyẹ rẹ̀ ó ṣe fórí ara ẹni náà bó de ṣe ni ọ̀dà wọn náà fórí ara ẹni tó bá tó bá dá fún ẹsìn fún àwọn òbí ẹni ṣé ọmọ dárúkọ mi tó bá tó bá tó bá gíìvù àkáǹtì ìbáyé ẹ̀ṣẹ̀ dání ó lè sọ̀nà àtẹ̀yìnpẹ́ wí kó lè dá fún ẹ náà ni gbogbo ilé tí mo ń ṣe kó lè kókó káyé ilé kó lè sun wọ̀ ni kó jẹ̀rẹ̀ jẹ́ kó wà àwọn òbí ẹ fún un náà pé wọ́n fún mi lówó mo dẹ̀ ṣiṣẹ́ gidi jẹ́ kó wà pé mo tírẹ̀ rẹ̀ dáadáa náà ṣé o fẹ́ àwọn ọmọ tí o kàwé ọkọ wo lorúkọ ń fẹ́ àwọn kọ̀ǹdọ́tọ̀ àwọn tó máa fún wọn lẹ́bùú tó máa fún wọn ní jápìn lọ́rùn àwọn lọ́kọ àdókò fẹ́ báńkà báńkò lè fẹ́ fọlọ́dọ̀ orí tó ti kú kó lọ ṣe sí lọ́fíìsì kó má lè wà báyàwó lé pé bá mi two plus two kó sọ pé ninety nine ṣé ìyẹn là ń bẹ́ẹ̀ sọ àgbẹ̀fẹ́ káyẹ̀ di kí lorúkọ òpònú tó wà lẹ́nu géètì òkè mẹ́sì àbí kílẹ̀ ń pe nonsense ó tún ti ń lọ ọ̀dọ̀ gẹ̀tì má lọ tún lọ yẹn o àwọn òbí òkúkú àkọsílẹ̀ tẹ̀rẹ̀ káná wà àkọsílẹ̀ jáyé ẹ̀mí ṣe gbogbo ìta àwọn ìta ìmọ̀ abẹ́fẹ́jọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni ṣé lòun pàtí wọn kí nǹkan ọmọdé àmì láàmú. mọ́mí Ayọ̀mídé ẹ wò ó ti sú mi o ó ti sú mi gan ni Ayọ̀mídé ká máa kọ́ṣẹ́ kó máa bínú lọ Jésù máa bínú kó máa sùn ó ti sú èmi o ó ti bínú báyìí ó ti sú mi. ẹ ṣe sùúrù nù níbo ló wàá bínú lọ. ó ti lọ sẹ́wọ̀n kíkẹ́ tí wọ́n yóò lè wúlò fúnra rẹ̀ dépò tó mọ́ fẹ́ wúlò fún ẹ bá ìkọ́ba yọ ọmọ yín jẹ ẹ mójútó ẹ mójútó o. ok merci. òun náà ni ok rubbish. ok merci. small madam ẹ̀gbọ́n wọn ti sá kúrò lọ́dọ̀ tí sáàrin yìí sẹ́ni kí ọmọ kékeré bá àlàyé kó bá fẹ́ sórí ẹ̀rọ ẹ̀jọ́ kó bẹ́ẹ̀ ṣe kó bẹ́ẹ̀ bá fẹ́ sórí láyé kó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kó bá dé akẹ́kọ̀ọ́ kó gbọ́dọ̀ lè ṣe tí ẹ mọ̀ pé ìyá náà bá ṣe ìyá yẹn ṣe yóò wù àná pé kí àná kíkọ́ dídé ìyá rí yìí ni ṣùgbọ́n ẹ padà sínú ilé bẹ́ẹ̀ ẹ yálà akẹ́kọ̀ọ́ rẹ̀ ní padà ẹ̀wọ́n bìrì sí ti ànímọ́sọ́gbọ́. ṣe fẹ́ padà ṣe padà rẹ̀ ṣe ti lọ ṣe ti lọ. Oké Mercy. ìwọ lọ́wọ́ ọba òwe Oké Mercy dọ̀tí ọlọ́ kí ni mo ṣe fún ẹ náà. Ah, ìwọ lọ́wọ́ ọba òwe Oké Mercy Oké Mercy kí ni mo ṣe fún tó fẹ́ báyé mi jẹ́ báyìí torí Ọlọ́run ṣé mo ṣẹ́ ni àbí mo jẹ̀rún ẹ̀ kọ̀ọ̀kan lówó ni òkè mẹ́sì torí ọlọ́run kí ló tún ṣe pẹ̀lú ọmọ mi ṣé mi ti sọ fún ẹ pé kó má máa bọ́ ọmọ mi ṣeré mọ́ ọ ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nínú ilé ọmọ bọ́ síta wá síbi báyìí ó lè sọ fún pé kó padà wọnú ilé lọ òun wá gbé síbi báyìí ó ń bá sọ̀rọ̀ orí burúkú òkè mẹ́sì ṣọ́ọ̀rẹ́ òkè mẹ́sì ṣọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òwò àti kíni ó fẹ́ sọ ayé ìdí bó ṣe bó ṣe dà òkè mẹ́sì jọ torí ọlọ́run bá mo fi bẹ̀rẹ̀ fi ọmọ mi sílẹ̀ fi ọmọ mi sílẹ̀ òkè mẹ́sì fi ọmọ mi sílẹ̀ èmi ò dẹ̀ mú kú mọ̀ nǹkan tó ṣe fọkọ mi náà ogun bí tó ti lọ ṣògùn náà tó fi tó fi jẹ́ kí n lé ẹ̀dànù kúrò bíbá yìí kò tí ì yé mi. àgbáyé òṣì dagini dọ́rọ́ ó yá you this way wo díẹ̀ sọ fún ẹ sórí ọjọ́ tí bá tún rí ẹ pẹ̀lú òkè mẹ́sìn máa lé òkè mẹ́sìn lọ sọ pé tí bá dẹ̀ ti lè ló máa dùn ẹ gan àbí kò ní dùn ẹ kó yá jẹ́ kí orí ẹ pé yá wọlé lọ òkè mẹ́sìn ṣọ́ra ẹ ṣọ́ra ẹ o abájọ sí wèrè òtán lára yín bó ṣe máa ń bá yín wèrè bí ẹ tó ń bá jáwí. àbẹ́ẹ̀ni. mo rò wórí yín ò tiẹ̀ wá pé rárá. èkébẹ̀ sí lọ́sẹ̀ rẹ èkébẹ̀ sí lọ́sẹ̀ rẹ abájọ tẹ́ ẹ̀gbọ́n láti jọjọ ìkòsí làkàyè lórí yín wọn rí ọ̀rọ̀ gidi sọ sínú brain yín tọpọlọ yín máa fi jí pépé kí ló dé ẹ̀yin ọmọ tálíkà tẹ́ bá délé olówó bí kẹba bẹ̀jẹ̀ ṣáà ni wọ́n ti mú ẹ dé bí ó ṣàǹwẹ̀ ní bí ẹni wèrè kí ló dé jọ mi gbogbo iṣẹ́ tí mo wá ṣe ń bì báyìí níjẹ́ kí iṣẹ́ yẹn kó fúnà kí rọmọ tọ́ àbí kí ló dé gan-an kí ni wàhálà tó kó rẹ̀ sí má bàa yẹ ọmọ yìí jẹ́ ẹ̀ á ti gbà pé gẹ̀ẹ́tì máa ní ẹ́ o graduate àrílù ẹ̀rọ bàjẹ́ búlò lọ kí wàá ní kàrámọ̀ má bàa yẹ ọmọ yìí jẹ́ torí ọlọ́run jẹ́ kí iṣẹ́ mi fúnà lára ẹ̀ àwa ń tírẹ̀nì àwọn ọmọ gidi ni jẹ́ ń tírẹ̀nì eléyìí kó yàn kó yanjú à wọn tó yan kàrẹ́bí tán ló kó gbàgbọ́. ó lè tè kó dábí lójú nígbèsí ayé wọ ọmọbìnrin yẹn ni pé èyí pé àfi àṣẹ yìí rí àlè DSTV ló lò tẹ́lẹ̀ àyálò TV kí náà máa pé kéde eré àké ní tẹlifíṣàn tó òpó òní lórí burúkú ọ̀dún bó ṣe gbẹ kẹ́bà sí kọ̀ǹdẹ́sà kó bá mi níbi mo bá ọdí jèsà kó síkọ́rìtì rí ni ṣùgbọ́n ibi orí bá dání sí lọ́nìí ẹ̀ ń gbé ni ṣàpọ̀nlá gbáyé rẹ̀ o kọ́ tó gbẹ bí òpó náà ọ̀yá mẹ́fẹ́ mẹ́kọ́ ọ̀rọ̀ ọ̀fọ́ à ọlọ́run adébárí jọ ọ lójú ìgbéga tó ń soríire fẹ́rí sùn ń lu ìsì ọ̀nìyàn rí bó ṣe rí bí ìpèkèrè ṣópin. ṣé o mọ̀ pé mo sọ fún ẹ pé tó bá débi tó bá gbowó yẹn wá iṣẹ́ sì wà lẹ́yìn owó yẹn sóòsìn eléyìí ti yanjú wàá wá kọjá lọ nísìn wàá wá lọ parí iṣẹ́ ẹ̀ tó kù. má jẹ́ kí n tún wọnú ilé lọ ṣùgbọ́n olùsọ pé kí n lọ wá amúrètí wá owó yìí Mm, má ṣe bẹ́ẹ̀ ṣàánú mi ọkàn mi ò balẹ̀ látànà mi ò lè sùn mi ò lè wo mi ò lè jẹun kí ni mo fẹ́ lọ ṣe bẹ́ẹ̀. ìyá ẹ̀ ṣáàkì àtòbí yẹn lọ́mọ kò lè má rò mí lẹ́jọ́ orí burúkú tó rò mí yẹn kọjá lọ kó lọ ṣiṣẹ́ tí mo sọ̀pọ̀ fẹ́ ṣe fún mi kò yẹ rò lẹ́jọ́ orí burúkú láì ṣọmọ kejì wọlé lọ. ló ṣe. tèmi má bà mí. tí ò tí ì bá yín lágo mélòó. àṣé mo ti ń ṣe láyé mi àṣé máa kú tèmi. ẹni bọ́nu ilé ìtẹ̀wà ìṣá. ẹ kí lè ṣe. jẹ́ ó ṣe ara wa màlá ó máa tán lè pupa ní túmọ̀rọ̀ ìjọ wo ló fẹ́ bò ilé lé. kí ló dé kí ló dé tẹ̀ lánú lẹ̀ wò jẹ́ sọ fún ẹ o ti rí mi o ti rí mi nǹkan tó rí rí kò sí méjì ọ̀rọ̀ kò sáró yìí ọ̀rọ̀ iṣẹ́ ló wá ṣe níbi. Mm-hmm. èmi ni mo ráyè ni mo bẹ̀rẹ̀ òjò wo sórí gbogbo abọ́ yìí gbogbo wọn ló máa fún. Mm-hmm. ṣe fẹ́ fẹ́ǹtì ni. ká lọ jù sínú kàná kò kú wó filẹ̀ sórí tí bá máa dàgbà bíi méjì mẹ́ta bó máa jí. my dear oh my joy. ok merci ok merci. kábíyèsí o ọ̀gá bẹ́ẹ̀ ó gbà fún yín. ok merci. jẹ̀dí <laughs> ló tún gbé dání yìí o. Ah, kí ni ti bí ènìyàn ọ̀gá àbí òun náà la fi ń jíjà rẹ̀. ok merci. Um, ṣé mo pé mo fẹ́ràn ẹ̀ gan. Ah, bàjẹ́ èmi gan wà gbígbọ́ lọ́run bá lọ fẹ́ràn ènìyàn. <laughs> ṣùgbọ́n láti wà very careful very careful ìyàwó mi ti ń fẹjọ́ ẹ̀sùn mi ah. mo lè fẹ́ kó mọ̀ pé kò sí bí mo ṣe lè fẹ́ràn ẹ̀ tó <laughs> mo lè fẹ́ràn ẹ̀ tó ìyàwó mi ó sọ fún mi ó ní ọ̀hún ọ̀hún tí ń súnmọ́ ẹ̀ jù lemọ́lemọ́ ẹ̀ pẹ̀lú ọmọ yẹn ti ń pọ̀ jù and that's the truth èmi fúnra mi mọ̀ but you see nǹkan tó yẹ kéèmí máa ní problem pẹ̀lú ẹ̀ ní wípé mo mọ̀ pé ọmọ mi gangan láìkẹ́ mo dẹ̀ mọ̀ wípé ìwọ náà mú ọmọ mi gẹ́gẹ́ bí ọmọ tó bí ni but you understanding ọkùnrin ò lè fi wé tóbìnrin yes so you have to be very very careful tó bá lóun ò fẹ́ rí ẹ pẹ̀lú ọmọ yẹn ìwọ náà fi lẹ̀ lẹ́yìn ah, báwo ni o kárọ̀tì filẹ̀ tí ìyá ò bá wá sílẹ̀ bírò ń sìn in another one week eh, ó máa lọ ó máa lọ for about a week yẹn time yẹn tó bá lọ for one week ìwà àtọmọ yẹn lè ṣeré tó mọ̀ pé náà ọmọ tèmi náà máa ń dùn tó bá ti bẹ́ẹ̀ ṣeré ah, mo dẹ̀ mọ̀ dájúdájú pé bí ọmọ nìwọ náà mọ̀ ṣùgbọ́n tó bá ti complain ẹ jù <laughs> because ó sọ fún mi pé kíní tó mu yìí tó bá wù ẹ lórí o lè má rí pọ́nmọ kékeré ni kó kì í mọ́lẹ̀ yẹ o lè mú lẹ́sẹ̀ àìmọye irú ẹ̀ tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ gidi gan jọ torí Ọlọ́run tó bá tiẹ̀ ṣẹlẹ̀ ní sàkárì máa pa ẹni máa pa ẹni máa pa ẹ dànù. ọ̀gá ẹ ti bẹ fẹ́ ẹ ti bẹ bínú. Ah, kó bá a lè mọ obìnrin ẹ̀ ṣe máa bí bínú tó torí Ọlọ́run. pípa nìyàn ẹ mọ bínú. jọ wà kẹ́fù tí àwọn mi bá tún fẹ́ ju ọ̀rọ̀ ẹ̀sùn mi ok mẹ́sì iṣẹ́ lè bọ́ lọ́wọ́ ẹ o. Hmm. ẹ má jẹ́ kí iṣẹ́ gbọ́ lọ́wọ́ mi màmí náà á sí. and rọra fún kinní tó mú yìí ó máa ń báyàn ní kidney jẹ́ ni. yes. kidney ọ̀nìyàn. i'm telling you. Ah, èmi máa fi mi ṣe. wàá rò pé fàájì ló fi ń ṣe. ọlọ́run yọ mí èmi gẹ́sì bẹ́ẹ̀ introduce ẹ̀ sí i. tó bá gbọ́ drink and die small small nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. drink and die small small ṣé ni pé ìwọ jẹ̀dí ọ̀nìyàn ló bá nìyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí gbogbo rẹ̀ corporate kó bá jẹ́ òye alára gbígbẹ́ ni àti mọ̀dàmú ni ìnáwó máa pariwo bọ̀tọ́ yìí drink and die small small kọ́nyìn bá yà mú yé rẹ̀ yé ngbọ̀n yẹn ká mọ́ mú nǹkan yìí drink and die small small kọ́lù ẹ̀ tó mẹ́ gbọ́n mú bẹ́ẹ̀ sí kọ́ ọlọ́mọ jẹ́ kí sọ́kpàdà gbá olúwa rẹ̀. ó ṣàtì dá dáadáa ó kò ká ṣe dáadáa ìlọrọ ọmọ ìṣe dáadáa tó Yes, darling, you said you want to tell me something. Yes. I wanted to send that auntie away. Which auntie? The one that teaches me. Your teacher? Yeah, the slim one. Uh, why? She talks like a parrot. That's what you want. Yes. Okay. It's all right. Thank Daddy. you, Daddy. You're welcome. I'll do that for you, right? Eh? ọmọ yìí ò lè bá a sìn ó ní ilé tíjà pay ọgbọ́n tó tún fẹ́ fi fèèrè ló ń bá bọ̀ yìí ah, ah. fi ránṣẹ́ sílùú òyìnbó ni bá fi lè fi last exam tó fẹ́ ṣe yìí <laughs> màá fi ránṣẹ́ sí lóyìnbó ni ọlọ́run ṣe kúkú mọ́jú a àwọn èèyàn ń jó sóríire èèyàn ń káfí kò sí wàhálà she talks like the parrot. ẹ rántí ẹ má bínú um, àwọn kankan kọ̀ mọ́. we have um, a little change nínú gbogbo arrangement wa. Wow and um, ẹ nílé kọ́ Ayọ̀mídé mọ́ um, àwọn kankan come up so but ẹ má wọ̀rí màá fún yín lówó oṣù kan upfront. ẹ ẹ wọ ẹjẹ sanko fún yín bóyá ọ̀rọ̀ Ayọ̀mídé ò yé yín ọmọ yẹn fẹ́ẹ́ fi style ṣe slow ẹ mọ̀ kẹ́ máa kọ́ ọmọ kó máa sùn kẹ́ máa kọ́ kó máa bínú lọ́dọ̀ gate man àwọn ìwà kan tó yẹ pé kò gbà kéèyàn fi ọwọ́ yẹpẹrẹ mu rárá ló kún ọwọ́ ọmọ yìí irú àwa báyìí la lè bá yín train ẹ ṣé àmọ́ kó lówó ẹ máa ń fẹ́ dẹra pẹ̀ láwọn ọmọ ó dẹ̀ yẹ kẹ́ gbọ́ ẹni tó ní iron hand ní iron lady ló lè mú ọmọ tó bá dẹ̀. sẹ́rí ní ìjẹta ní àdúgbò mi kọ́kọ́ ṣẹlẹ̀ ó ní woman kan mrs funke ogutuga. ó ní ọmọ àwa máa sọ fún tó bá ń tọmọ wáyé àtọ́jẹpẹrẹ ẹni ẹ mọ̀ wọ́n dára nù pẹ̀lú ọmọ títọ́ ẹ kọ́kọ́ jẹ́ kí n ok ẹ ṣe náà. ó ti yé mi. sẹ́rí nǹkan tí mo sọ. ẹ má wọlé àǹtí it's alright ẹ ṣe ẹ má bínú mo nílé ìdúró gbọ̀ǹkan kan mọ́ mo busy. ah um, ok. Uh, ah Baba Yọ̀mídé mo sì rojọ́ jù nìyẹn o ah ah ah ah ah ẹ bá ti dúró kẹsàn straight ah ṣé mi rí parọ́ọ̀tì ni wọ́n mi náà wá tún ẹjọ́ yín kọ́ ah bí kúlé ò bá pa ni tòde ò lè pa ni òkè mẹ́sì ọmọ wa observant òun ti sọ fún ọmọ pé mo rojọ́ mo ti rojọ́ nìyẹn bí n tí mo ti rojọ́ ọ̀rọ̀ méjì tí mo ṣàlàyé fún wọn mi ti rojọ́ ẹnu ẹlẹ́wà yẹn kálọ́gbọ́ sórí mi ti fún kí ògùn túgà yẹn wọ́n á change mind wọn bọ́ wọn ò gbọ́ ó ṣàtì dá wa dáadáa ó kò ká ṣe. ó kẹ́ bẹ́ẹ̀ sí. yẹsí ìyẹnì láì sájà. yẹsí ìwéré wo ni kọjá báyìí. ẹ̀yin ni mọ̀dámù. ẹ pẹ̀lẹ́ kú òṣì. ó gbà fún yín. ẹ káàbọ̀ sórí ètò oníṣẹ́ yìí ti jẹ́. ahẹ́n so ìwọ mú Ayọ̀mídé ó mú mọ́ra ó bẹ̀rẹ̀ sínú ọjọ́ sílé tí wúrúwúrú ẹ àti ìyẹn rojọ́ bíi párọ̀tì kìnìkan kìnìkan kọ́ lé mi kúrò oníṣẹ́ ti jẹ́ wọn sì lé mi ọmọ tó dùn mí fún ẹ sórí ìwọ wàá sí géètì wàá fúláwà wàá gbá compound five thousand náà ló kú sí lóṣù. èmi náà. èmi máa jókòó sínú AC máa kọ́ ọmọ bóun kò mọ̀ bóun kò máa mọ̀ máa gba twenty thousand naira lóṣù mo dẹ̀ ná ọmọ bíi mẹ́fà lọ́wọ́ iṣẹ́ tí mi ò ṣe gan mo ti gbowó ẹ̀ sílẹ̀ oníyà ni ẹ owó amọ́ mo ra mọ́ bí èmi sì mọ̀ owó àròjọ sí létí ṣẹ́ṣẹ́ṣẹ́ tọ́fàǹtì yẹn rojọ́ tọ́fàǹtì yẹn fárọ́tì o èmi rojọ́ báyìí ṣíṣíṣẹ́ èmi ní tẹ̀mà sí rojọ́ wọ́n ti ẹ tó ní tẹ̀mà sí rojọ́ báyìí ó ní ìranù ìyọjá ti jà tí ò ṣe èèyàn tálíkà bíi tiẹ̀ ló pè mí ni sórí bó ṣe máa ń dì pẹ̀lú tálíkà yàtọ̀ sọ́wọ́ máa ń dì pẹ̀lú olówó ìṣẹ́ lọ́ fi tó ẹ̀yin you are so used to it but ẹ̀yin èèyàn ẹ tẹ́ máa sọ lẹ́nu lẹ́ máa always wá ń gbèsè ayé yín mo dẹ̀ máa jọ ẹ lójú èèyàn jáde jàti ní ẹ òpó òṣì òpó òṣì gbogbo ẹ ló kó papọ̀ èèyàn jáde jàti ní ẹ òṣì èèyàn. ẹ jọ madam ṣé ẹ ti gbọ́ nípa nǹkan yẹn pé ní fún sọ́ọ̀rì. sọ́dẹ̀ ni bọ̀bọ̀ yìí i'm a tutu for crying out loud. tútọ̀ nínú ni mo ṣe understand pé ẹ mọ̀ nípa wọn pè ní fúnṣọ̀ ọjọ́ iwájú since kí ọjọ́ iwájú rí kẹ́ ẹ ti mọ̀ pé ẹ mọ̀ nípa ọjọ́ iwájú ni ǹjẹ́ yìí ṣàlàyé fún mi ṣe mọ́ fúnṣọ́ rẹ bó ṣe àrí lọ́jọ́ ọ̀la. ọ̀dẹ̀ ni bọ̀bọ̀ yìí mo ti tó nà án foundation ló matter báwa ṣe tò sílẹ̀ future mi is gonna be very very very very bright. Oh. brightness fúnṣọ́ rí lómi eh. àfẹ́ jẹ́ èmi ní mo à nítorí kó bá yẹ pé ẹ ti rí fúnṣọ́ rí dáadáa ni ẹ mọ̀ yé mi náà ní ọkọ̀ ọjọ́ iwájú rí I'm your future husband òkè bẹ́ẹ̀ sí ni mo fi <laughs> jésù ibo lójú ẹ̀ wà gan-an irú ẹ̀sìn wo ló ń ṣẹlẹ̀ sí mi tóbìnrin bá ṣe pẹ́ lórí ló máa máa rí so mo ti ń run ilé nìyẹn. irọ́ mẹ́sì mo ti ń run ilé nìyẹn ló ṣèlú pé ara ẹ̀ ló kùkù mi mo ti ń run ilé ẹjọ́ ẹ̀kọ́ sórí bàbá àwọn ayọ̀mídé òun ló kó wèrè pọ̀ mí yàn gidi. tó dáhùn kí wèrè mi ru tìyín báyìí èmi ní class o understand mm. èmi ní class àwọn gbajúmọ̀ ni mò ń bá rìn jẹ́ sọ kíríkọ̀ fún ẹ̀ afẹ́ bá wọn tó rí ọmọ wọn ṣe ni wọn ò dẹ̀ gbà sórí gọ́dàn ìbíkúlá mọ́sù fìyà ní abẹ́kúta olè má mọ̀ àwọn ọmọ èmi tírèèni wọn wọ́n dẹ̀ yàn wọ́n yanjú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Gani Ọláǹrewájú Solomon ọmọ ẹ̀rí sí èmi tí mo tírèèni ẹ̀rí wọ́n yàn wọ́n yanjú ni mo fẹ́ bá yín tú orí ọmọ ṣe ni ọmọ tó ń ṣe sílò láṣẹ pé bí omu rẹ́fù ó máa tẹ̀ tẹ̀tẹ̀tẹ̀ ni wàá máa kọ́ á máa sùn ǹjọ́ tí ò bá sùn á máa dúkìrì ọ̀rọ̀ gẹ̀ẹ́sì má kájà ọmọ má bàjẹ́ ni ṣé ìjà ká ọmọ olówó kó máa dùn wá báyìí ọmọ tẹ kó rí ẹ kó wò pé bọ́ excuse me olóṣì oníyà olóṣì oṣooṣi bíi ìfúru arúgbó tí bá fún ẹ ní ìfọ̀tí stupid person ó jí lọ́kọ́ mi jàre láì ní róòlù olóṣì èyí. ọtírẹ́ẹ̀lì ara rẹ ti bẹ́ẹ̀ o ọmí fòkè mẹ̀sí sakọ wo nígbà yẹn fòkè mẹ̀sí sakọ lọ́jọ́ sísè kọ̀dọ̀ gbé yẹn ah òkè mẹ̀sí jagun fábùmí èkìtì pẹ́rapọ̀ jogo mi bẹ̀ ah ẹ ẹ ẹ ẹ ògèdè ń gbé sí kó agbógun gbọ́dọ̀ kọ́nìyàn bá rí afẹ́ kó bá yìn pé ògùn ní amósù oníkẹ́ àgádá anífàbùnmi alókèbè sí aníjógun mi agógun gbọ́rọ̀ kọ́nìyàn bá rí afẹ́ àrẹ́fẹ́sọ̀ pọ̀nà gbájí rẹ̀ ìjẹsà ní àárẹ̀ ọ̀káyà máa rí afẹ́ èmi ni wàá fẹ́ kọ́ bá fẹ́ mi súlé sọ̀pọ̀nà lágbáyé rẹ lọ èsì bọ́ sí èsè láyé rẹ kí n ba èmi òkèbè sí bá jọkọ̀ rẹ ah sọ̀pọ̀nà ti gbáyé rẹ rí ni o. Darling, kí ló This is unlike you. Ó ti ẹ̀ wá wọlé. Kò dàbí ìgbà tó máa dé tó máa bèrè oúnjẹ tí wàá jókòó tó máa jẹun tó máa bá àwọn ọmọ ìṣeré. Kí ló dé? Why are you moody? Kí ló ṣẹlẹ̀? Yẹ́misí. Mo ń bẹ̀. Mo ti kó ti ṣí ọjà rà mo ti gbé egun ilé egun ah. mo ti ṣe bísíǹsì ṣe wọ́n ti gbà mí. Ah, stop all this what is it just say it the way it is kí ló ṣẹlẹ̀ àwọn wo ló gba ẹ̀ ẹ́. Eh? kò lè yí ẹ. okay make me understand jẹ́ kó yé mi jọ kí ló ṣẹlẹ̀ nu. No? bí a ti máa ṣàlàyé fún ẹ díẹ̀ bóyá wà á wà á understand. Ah, sọ fún mi jàre kó yé ṣe gbogbo ètò ń ṣe yìí kí ni nǹkan yẹn kí ni. àwọn èèyàn kan náà gbé bísíǹsì fún aṣọ́dọ̀ mi uh-huh. tí mo dẹ̀ wo pé bísíǹsì yẹn ti ń bá kówó lé afúnmi lówó tó pọ̀ rẹpẹtẹ torí nǹkan tó ń jẹ́ kí n mọ̀ ni pé bísíǹsì tí máa fi one million naira ṣe máa jèrè fifteen million. Hmm. owó tó ti kú lákàntì mi kò ju eleven thousand lọ nísìnyí ó lè ti gba one million naira yẹn uh-uh. mo dẹ̀ ti wá ń pè wọ́n láti àárọ̀ ọ̀ mi aago wọn tiẹ̀ lọ wọn ni. Hey, are you trying to tell me that o fẹ́ one million naira by fifty million? So in that process, at one million at fifty million, oh, ò rí kankan mọ́ mi méjèèjì. Ibi tí wọ́n tún pè lọ on ọ̀rọ̀ mo ti débẹ̀ wọ́n jẹ́ kí n mọ̀ pé ibi ò kí Ah, mo dáre mo know any náà ẹni wá fa òfò ló báwo ló ṣe máa fẹ́ fi one million naira gba fifty million ẹni wá fún owó fò ní òun ní í sìn gbogbo etí délẹ̀ tó ń sìn ó wá kárìbọnú ṣé kí kárìbọnú ni and moreover inú ilé ilé mi àti ẹjọ́ ń sùn every night ó ti ẹ̀ dì mí ẹ̀ fit láti sọ fún mi for one minute pé irú nǹkan báyìí báyìí báyìí báyìí ló fẹ́ ṣe ẹ́ kí ni reason tí mo fi jẹ́yàwó ẹ̀ one million naira ó dọ̀kọ̀ fún yàn láti gba fifty million àti one million àti fifty million sìn sí kankan tó inú ẹ̀ ó wá kárìbọnú eléyìí oṣù ọ̀rọ̀ kárìbọnú ó jẹ́ tètè wọ aṣọ ẹ̀ kó jẹ́ ká lọ police station since tó tiẹ̀ tí mo bí tó mú ẹ lọ bí ò tiẹ̀ sí wọn bẹ̀ a máa wá wọn jáde wọ aṣọ ẹ̀ kó já lọ police station. má jẹ́ àpẹ ọlọ́pàá sí o tí ọlọ́pàá gan bá gbọ́ sọ̀rọ̀ tó wá ń lẹ̀ wọ́n á sọ pé mi gan lójú kòkòrò báwo lèmi kan ṣe fẹ́ fi one million naira wá. wo fìyẹn lẹ fìyẹn lẹ èmi fúnra mi tí mo jẹ́ ìyàwó ẹ̀ èmi náà ti dá ìbí tiẹ̀ fún ẹ̀ ojú kòkòrò ni because ẹni bá ń wá fà òfò ló ń wá já fìyẹn lẹ o kò kan o tiwa ni wípé bí wọ́n ṣe máa wá wọn síta bí wọ́n ṣe máa kówó yẹn lẹ̀ àyàfi tí nǹkan mi bá wà lẹ́yìn ẹ̀ nìkan ni kò sọ kò tí ò bá ti sí nǹkan kan mi lẹ́yìn ẹ̀ a máa lọ o àdèbí ọlọ́pàá o ah, wàhálà ló máa já sí fèmí gan o. wàhálà wèrè wo nìyẹn a ní kọ́ ọlọ́pàá tó bá ti mọ̀ pé ká má pọ̀ ọlọ́pàá yóò dìde ńlẹ̀ ńgbà yẹn mi ò fẹ́ rí gbogbo eléyìí eleven thousand naira ló kù lákàntì kí la fẹ́ fi ṣe kí la fẹ́ fi eleven thousand naira ṣe one million ah odidi one million ó dẹ̀ ní ká má pọ̀ ọlọ́pàá. Ah. ọlọ́pàá o. Mm, mm, mm, oh, oh, mi ò believe gbogbo story ẹ̀ dẹ̀. Oh, but I'm a good joker. Yeah. um, Ayomide. Now, henceforth, every weekend I'll be bringing you to Auntie. She will take you all those subjects. You told me to send your teacher away, right? And I've done that. But in preparation for your exams, Auntie needs to be teaching you. No, you need to come here uh, from Friday to Sundays. Um, Ayomide, do you know what will happen, huh? Daddy will be dropping you every Friday. I'll be picking those subjects like the teacher are picking. Hmm? Um, maybe you don't really understand those subjects because you are too new in the class, Abby. You are too in the class. And since I'm the only one that will be taking it, I hope you'll be able to understand, right? Why? Do you have AC? Yes, we have this. It's just hard. we only have it in the room. There's no AC in the sitting room. Yes, do you have? Uh, we have GoTV. I don't like GoTV. Oh. Do you always have lights? Ah, rárá o. But I have ten now. The small one. Um, yes. It's just that, you know, the small one cannot be my phone. I can't stay here. Ah, Are you Ayomide. Because of AC. In fact, I'm feeling it. Ah. Why are you? But that may one Ah, ẹ woman. máa lọ eh, do you have anything in your class there is anything in your class ẹ wá ní dúró bí ah, ẹ wá máa lọ she is feeling it. gbogbo yìí tó ń ṣe yìí ò lè pè wá o kò lè jọ pè gbogbo wa tó nígbà tí mi wà ní èjẹ lóun kan péré ni dáadé àti mọ́mí ń lò oh, ilẹ̀ ilẹ̀ làwa máa ń sùn sí. Eh? ọ̀dọ́ mi ò wá àsìkò tí ń fi yàtọ̀ sílẹ̀ ọmọ tó ní èsì kíláàsì ẹ wá ní ó dúró àkì nínú jẹnẹrétọ̀ sì gbé èsì don't mind the other jíjàre we go with him. ẹ máa mú lọ yín. ó ṣàtìdáwàdà. nairobi ṣe rí a plus a gan fún yín ni wọ́n ń pè ní arithmetic rẹ ni ìṣirò nílẹ̀ yorùbá bá a ṣe pè ní ṣe rí ó kàn jẹ́ pé ìyẹn ọ̀nìyàn rí a wọ́n ti fi education wọ́n ti fi bẹ́ yíya lórí ẹ̀yà bẹ́ẹ̀ bá twist brain rí a especially ẹ̀yin small madam torí pé ẹ ti kéré ẹ àdé elementary level àyà yìí a plus a kẹ bá tún wá advance díẹ̀ sí ọtún yẹ yìí hard up a plus a kọ ẹ bá tún kun òkè bíi kẹ jẹ́ bíi yunifásitì ni ọ̀tún èyí sum up. sẹ́ni gbogbo nǹkan mi sọ rẹ̀ náà òyìnbó lásán ni ẹ̀kẹ́tì rẹ̀ gbogbo òyìnbó òní náà ó bọ́ sórí ìṣirò ipe kẹro àròpọ̀ méjì pọ̀ o sẹ́ni gbogbo ìṣirò kan ìṣirò pé kẹro nǹkan pọ̀ ni náà òun ni a plus a kí ọyìn kẹsì síbẹ̀ ni gbogbo rẹ̀ náà yéé sinmi kó lè níbẹ̀ ẹ̀sán bùrè bí ọ̀sẹ̀ kí ẹ̀rọ a plus a pọ̀ ni ẹ̀yin súnmọ́ madam èmi ò kébé sí kọjá ikọ̀ àdìrí àtùgẹ́dá sábẹ̀ wíwọ́n bá ti àdìrí àtùgẹ́dá kí ni ansa rẹ̀ small madam ò kébé sí. <laughs> ṣé yárí bí mo mi bọ̀rọ̀ lọ nípe ní mímọ̀ ti yé plus a níbẹ̀ ni ẹ̀yin náà ti mọ̀ pé a méjì ká bá ro pọ̀ ọ̀ọ́ká kó a méjì papọ̀ two eré ni <laughs> two a màdàmú <laughs> ṣé mọ ẹran tó yí a plus ab sọmọ màdàmú ṣe ló dàbí irú yìí kí a ṣe lọ́jọ́ sí ni. tí mo yí a plus èyí kí ni mo gbé. <laughs> ṣé ẹni kẹ́ bá ti mọ yé ni ẹ fi sí apá kan á ti rí bí yé ni kẹ́ bá understand mi lọ. ṣe rí ṣe yárí yé bẹ́ẹ̀ ń kó fi yàtọ̀ ní pé ẹ jẹ́ ká ṣe ẹ̀sán kù kan ẹ gbà bọ́ọ̀nì yẹn dúdú kan kà fi níbi àmì black man kan Have you black man? Me no. Have said black guy. Add you together. I mean, kaso mu you together. I mean, ka make sure ipe ẹwọn asa mi ṣe kini àmì arithmetic rẹ dàmí lárúpọ kárò ọpọ kí la jẹ ìrìn. ẹhẹ́ two black men ọ̀nìyàn dúdú méjì lójú òní kábáyá ìka mú ọ̀nìyàn kó pa kàn sí lẹ́gbẹ̀ẹ́ kí la dì í nì. kábáyá fẹ́ pé pọ̀ sí kọ́. He's not hand, ma. Hey, two black men plus one light man. Go go go gbogbo àti gbogbo náà ni à ń pè ní light iná fúnra ara rẹ̀ light ni gbogbo everything light ni. So the light ni náà ẹ̀yà yìí two black man plus one light man. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Kò bá jẹ́ pé explanation ni kí ni ẹ rò pé ansa ajá jẹ̀bi yẹn níbi àti rí A plus AB kí ni ajá sáré ni ah! bẹ́ẹ̀ ni. ooo súnmọ́ màdàmú ẹ̀ka síbẹ̀. òyìnbó òyìnbó ẹ̀ kó bá dé inú àgíríkì ni à ń sọ fún yín pé garden scissors or trimmer scissors tí wọ́n fi trim ìhàn kankan ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ kẹ́ mọ̀ nípa yìí pé ìṣètìn ṣẹ́nu pé bá ti lẹ́mìí bí yìí bẹ́ẹ̀ tí ìnà pẹ̀lú yẹn ṣùgbọ́n ṣe yá rí wọn pè ní pẹ́sìn gangan òun ni irú èmi àtẹ̀yìn bẹ́ẹ̀ kí lorúkọ mi. ok merci. pẹ́sìn mi ẹ̀yin kẹ́ ẹ jẹ́ súnmọ́ madam kí ni ẹ̀kẹ́tẹ̀ ṣe ayé pé a jẹ́ ìkẹrin nínú ni nígbè àti mi explain gbogbo rẹ̀ bọ̀ ni pé ṣẹ́rí kẹrin ni animal ṣẹ́rí ká bá ọdún biology nígbà bá tó step up kúrò nínú kíláàsì rí ẹ mọ̀ pé kan bá dárúkọ animal rú ẹ̀yìn àtẹ̀mí bẹ́ẹ̀ animal ni ọ̀rẹ́. àná animal o ee sọ animal, bi yé ni madame lóyún mo mi yìí sọ tìrì hàn irọ́ ìbọn kí n má kàn sọ anima ìbàọ́lọ́jíkù tààmù all men are animal nítorí pé bá a ti jẹ́ all men are animal ní pé gbogbo nǹkó bá ti mí mí kó dẹ̀mí sọ̀rọ̀ kó mi yàgbẹ́ kó mẹ́tọ̀ àá fún pé ní animal so kaba abẹ́ yìí ká round up gbogbo rẹ̀ papọ̀ ìpè ká ni what is noun gẹ́gẹ́ bí question kẹ́ bí mi béèrè lọ́mì. noun is the name of any person animal place or thing ìyẹn places rẹ ni animal rẹ ni person rẹ ni ni mo explain ni ó yá ẹ define noun what is now? That was the name of his person. Animal place or thing. Ó tán. Mo yún mo fi bẹ́ẹ̀ rọ̀ ní ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ jogún láti ọ̀dọ̀ dádì rí. Fantastica lady ẹ̀gbà sílẹ̀. there are type of náà nǹkan ní márùn-ún ló bẹ̀. ṣùgbọ́n méjì ló important jù lọ́rẹ́. torí bí a ṣe mi dàgbà sí ni education náà mi <laughs> gúrò sí àní bẹ́ẹ̀ kọ́ ni ó dàbí yé jọ nìyẹn ni bẹ́ẹ̀ náà ṣe mi dàgbà sí bẹ́ẹ̀ náà lẹ́mí mọ́ àbí yé ìṣe bẹ́ẹ̀ ni. ìkànnì nínú náà ni pé àní common náà àní proper náà àní collective náà ṣùgbọ́n méjì kí mo kọ́kọ́ sọ ṣáájú ni kò important gan jù ní abstract náà àti concrete náà. nígbà ká mi sọ̀rọ̀ náà jọ̀mọ́ mo ti sọ náà fún yín mo rẹ̀ ló ti fi hmm, hmm, type of náà o tó ti fẹ́ kún ṣe yá rí èkó important ká fẹ́ sọ gangan ní fáàbù ah! ọ̀rọ̀ ńlá ní fáàbù ah, action word fẹ́ẹ̀bù lè jẹ́ bẹ́ẹ̀ very important word òun ló lágbára jù nínú gbogbo English nítorí pé kébà ti sí fẹ́ẹ̀bù nínú English àtẹ̀dẹ̀ Yorùbá àtẹ̀dẹ̀ English ọ̀rọ̀ nítumọ̀ ṣàbẹ̀yẹ pé òun náà pè lọ́rọ̀ sí ní fẹ́ẹ̀bù náà pè lọ́rọ̀ sí ní in Yorùbá kọba yìí pé tọpẹ jẹun ọhọ tọpẹ bẹ jẹun ìgbọgọdì ọgọgọdì kéyì tọpẹ jẹun tọpẹ jẹun tọpẹ jẹun ṣùgbọ́n rẹ lọ ẹ ọpọlọ ìdá gbogbo bá ti fi tọpẹ bẹ jẹun ọ̀rọ̀ ni fẹnẹmẹnẹ dáadáa wọ́n ti mọ̀ yìí pé mo mi jẹun lẹ́ni òun ló define action òkè tọpẹ òkè mẹ́sì kò mí ṣe èyí òkè mẹ́sì ni mẹ́bẹ̀ ẹ̀gẹ́ tirẹ̀ tí mo ṣe mẹ́sọ̀rọ̀ òkè máa is drinking coke ẹlẹ́rìndòdò ẹ ti yẹ understand rẹ ṣe pé ìsì àárẹ̀ rẹ̀ ni òun ló mi speak pé mo mi ṣe kíni kí ló mi sọ ni is an action word òun ló fi hàn yín pé mo mi drink kóòkì so kàn báyìí kẹ́ define verb fún kíni tó mọ verb rẹ ni. action word. action word. <laughs> ìlọ dúró olóore mi wá mi rí o dúró ibi tó bá wà olóore mi àyè tó bá wà jẹ́ kí n lè débẹ̀ olóore mi olóore mi má ì lọ dúró olóore mi wá mi rí o dúró ibi tó bá wà olóore mi ààyè tó bá wà jẹ́ kí n lè débẹ̀. Ah, ọmọ kẹ́hìndé ọlọ́gbọ́n ló lè gbélé ayé yìí sórí pé ọgbọ́n tèmi àti ẹ̀ ń lò fọ́wọ́n ọkùnrin olórí burúkú tó wà ń ta yẹn sórí pé ó jẹ lọ àwọn ah, ìkejì mi òun ló dáa àwọn sọ pé àwọn ò ní gbọ́ àwa ò ní gbà àwa gangan ọ̀hún tí rí nǹkan kan máa dára tọ̀ fún wọn. sórí ibi tó lórí burúkú wọn tó burú dé wọn máa ń ṣe tó sàn pẹ̀lú obìnrin wọn máa lu jìbìtì fóbìnrin méjì àmọ́ wọn wà níbi ṣe fáwà àwa la máa gbà wọn. àwa la máa gbà wọn. sórí yẹ yẹ yẹ yẹ. ọkọ mi ológun rí mi. sọkọ náà ló máa gbé ẹ lọ. ara máa pa ẹni kí ló dé. wá wèrè ti múra mi lẹ Eh, àṣebèjì lẹ́yìn wèrè méjì yìí. tani bèjì ṣadé lorúkọ mi ibo ló ti rí ìbejì tani àǹtí mi dúró sórí ẹni tó jókòó yìí èmi gangan náà bì tẹ̀lé àbúrò tèmi ni. àǹtí mi ó ti ẹ̀ ní rẹ́spẹ̀tì. ok àǹtí mi àǹtí kẹ́hìndé kò ní dáa fún ẹ. kò dẹ̀ ní dáa fún ah! ọ gan. àǹtí tèmi ló kú olórí burúkú. ẹ eh, ẹ eh, ó sọ wọn pé kò tí kò ó lè má padà kú bí náà ni. àwọn àbúrò àfẹ́mí yẹn lè lọ láyè. ìwọ ló máa kú. tọ́jà àbùkí lọ ti pè. kí ni. ìwọ ìwọ ń yọ ń bí òun yọ ọlọ́run sọ fún mi pé kí mi lọ ta lè pọ sí tèmi. ó ń pẹ. ẹ àṣẹ pé wèrè kejì ẹ lẹjọ ń disapia àti òtí ẹ disapia kankan ìwà àgbà bí òun àgbọ̀n àṣẹ ẹjọ́ ń pin ẹjọ́ ń pin ẹjọ́ ń pin ṣe òun gbowó òun gba ọgbẹ wá wọn já mi sí ni o wọ́n jẹ́ kó yé mi pé olóbùkọ̀ ara ẹ̀yìn lè jubilẹ̀ tí ń jayé owó tiẹ̀ dá kẹjẹ lásán pàtó rí má padà pa yín. òkú máa jẹ òkú Bye. Hello. Yes. consider jọ jẹ́ kí the past, kọ́ yìí ló ó ṣe. hello yes exams very well tell me something are you sure. wow, please let me call you back. Let me call you back. Sweetie! Darling! Yes, something. Stop that. Who, who, who, uh, teacher, you ló ṣe pè mí sí. Ayọ̀mídé ti pass exams. Eh. Teacher ló ṣe pè mí sí. Ayọ̀mídé, I said, God Almighty. me you passed your exams. Yeah, congrats, my baby. No, tell me, how did you do it? Uh-huh. You read very well for that exams, right? No. Then how did you do it? Okay, Messi taught me. Which okay, Messi? Hospitality. Okay, Messi. Okay, Messi taught you. The same okay, Messi. Shady, so I'm going to give me Ah, how come? How come? Okay, merci. Okay, merci. Uh, madam. Okay, merci. Okay, merci. Okay, merci. Madame ṣàtìlẹ́yìn. Ayọ̀mídé ṣe exams ó dẹ̀ pass ó pass dáadáa ni mo máa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe ṣe sọ pé ìwọ ló ń kọ́ òun níṣẹ́ jọ ṣé wọ́n kàwé ni. Ah, <laughs> àyàmúdé ọkọ jásá ẹ mọ bínú ṣé mo yìí wọlé bí ìgbìmọ̀ làmú yá kókó pè mí ni ah, mo rò pé bóyá mo yóò ti ṣẹ ni ìmọ̀ ah, yìí ti yẹ yìí ṣẹṣà lóòótọ́ ni mo kàwé ọkọ jẹ́ pé <laughs> mo kàwé gan-an in fact ọ̀gá mi graduate. Yeah yorùbá gidi ló ń sọ yóò sọ ìjẹ̀ṣà o. ṣe rí gbogbo èdè ìjẹ̀ṣà tí mo máa ń sọ yẹn pákéjì lásán ni. pákéjì ni pé kó máa sọ ìjẹ̀ṣà. ṣé ẹ̀yin ọmọ màtá gbogbo nǹkan tẹ́lẹ̀ àti ṣe ìrìn àjò tí ó bá fi pákéjì sí kò ní ẹsẹ̀. àṣìtì ah! ìjẹ̀ṣà. tó sọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ló kàwé tó. bẹ́ẹ̀ ni. okay i'm listening orúkọ tèmi ń jẹ́ gọ́gọ́gọ́ fún ara mi àdìsá ni àwọn mi máa ń pè mí lónìí òróró. ta ló wá dé òkè mi sí. ìlú tó ti di ìlú. àkànfi ṣe pákéjì pé ẹ mọ̀ bọ́ọ̀sì ọpẹ́ ní fọlọ́run bá a mo kàwé gan ṣe ká má parọ́ àmì jìyà lórí wa gan ẹ kàwé gan wọ́n sọ́ọ̀gù fún wa mo lọ sí polytechnic mo ṣe IT ní báǹkì kan GT bank nígbà yẹn lọ́hùn ìgbà mo ti ṣe industrial training nígbà IT ṣùgbọ́n wọ́n ń tó yá mo tó fọ́dà mo lọ sí University of Nigeria Nsukka. the same Nsukka kan náà. yà bẹ́ẹ̀ ni ma even former uh, eh, CBN governor happens to be my lecturer when I was in three hundred level. Charles Soludo. Huh? Yes. Soludo kan náà. Yes, of course, Charles Soludo. The same Soludo. Yes òun ló kọ́ mi ní three hundred naira economics mo study then ṣùgbọ́n kò jẹ́ pé problem kan wà pẹ̀lú wa ní country wa problem of intonation because ibi tí mo ti wá yorùbá náà fi máa ń kọ́ wa ní most of àwọn nǹkan tá a máa ń ṣe so àwa la máa ń ronú english ara wa láti ẹmọ but kìíní yẹn máa ń wà bí by all the time so gbogbogbò àyẹn látìgbà tí wọ́n ti sack mi ní bank because of one thing ẹ̀ lè believe ẹ̀ ọ̀gá torí pé òyìnbó tó yẹ kí n sọ correct silver ló yẹ kí n pe mo pe silver. <laughs> so inú mi inú mi dùn pé ẹ náà understand yìí bó bá ṣe ń ba lọ yẹn kọ́lọ̀ ń ṣàánú wa ni àtìgbà ẹ̀ ṣà gbàdá ṣe ṣe ń wá ṣe látìgbà yẹn tí wọ́n fi gbà wá ní ẹ̀mọ́ àwògbé wẹ̀ ọ́ yòó lè tètè máa ṣe pé kí n tàbí ọgbọ́n mo wá lọ join this security company wọ́n ṣe employ mi nìyẹn àgbà mi rẹ̀ dídé bí lẹ́yìn dárí ti mú mi bíi ọ̀rẹ́ àwámọ̀ yìí pé. ẹ wo gbogbo yẹn kò máa ń ṣe nǹkan kan kò ń ṣe tuntun yẹrí àwa ará nàìjíríà kò máa ń fẹ́ láti understand pé english ń language wa a kàn ń gbìyànjú ni àtàwa àti Igbo àti haúsá gbogbo ala ní diction kọ̀ọ̀kan ta ní problems ẹ̀ àwa yorùbá ń sàmá ní age problems àwọn ibo ọ ní tiwọn haúsá náà ní tiẹ̀ kó ń ṣe èdè wa kó ń ṣe èdè abínibí wa lòyìnbó kò ń ṣe kò ń ṣe language wa. kò ṣe English is not our language. Ah, diction is different from intelligence. irú nǹkan tó ṣẹlẹ̀ sí i ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn i'm telling you àìmọye tó wà very intelligent tó yẹ kó máa condemn ẹ torí diction ẹ diction kọ́ la fẹ́ jẹ just like you said it's not our language i mean look at him nisin ibi tí wọ́n ti sáà kẹ̀yìn ẹ tó bá yẹ kó wọ́n rìn tí ì bóyá òun ni ò bá gbogbo bẹ̀yẹn yọ but the last thing? Um, okay, Mercy. Oh, oh, more orí tó Yeah. in cotton, ń fún sleepless nights, òun ló ra yọkú wẹ́rẹ́ yẹn. I'm telling you. Eh, ola ku wa mú orí tó ṣe wa yẹn. Màá wá ṣòde tó máa ka ẹ láyà Yeah, láti èní lọ, o ni wo uniform yìí mọ́. Yes wàá wàá máa bá mi ṣiṣẹ́ ní company mi ìlọ́po ìlọ́po ọ̀nà mẹ́wàá sálárì tó ń gbà sí ni màmá fún ẹ. ẹ bẹ́ẹ̀ ah, ò ní bínú sí mi ní gbogbo bí ṣe máa ń kanra mọ́ ẹ ò lè blame mi náà sórí ayé sí ìtìlẹ mi ọmọbìnrin dẹ̀ lọ́mọ ta ní pé kéèyàn ọkùnrin máa gbọ́ ọmọbìnrin sẹ́sẹ́ ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí máa rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tí mo ṣe ń kanra tí mo ṣe ń pariwo ni pé ẹ ìfẹ́ kéèyàn kọ́kọ́ bá yé ọmọ mi jẹ́ ni ẹ má bínú sí mi ṣùgbọ́n. <laughs> rárá máa ẹ̀ṣẹ̀ ni ìtara ọmọ lẹ́yìn ṣe náà bó ṣe ẹ̀kẹ́ yìí ṣe náà lẹ́yìn ṣe yẹn yẹn sá ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́gbọ̀n sá tẹ ní èmi especially ọmọ mi Eh. òun gangan lé lórí mi àbí ẹ̀yà. owó ṣáàtì dá dáadáa ó ká ṣe dáadáa kí ló rọ ọmọ dáadáa.